ipò tí ẹ̀sìn wa gbé gbogbo àwọn imams ipò tẹ́sìn wa gbé wọn sí nínú àlàyé ọ̀kan nínú àwọn olùmọ́wá al-imam Barbahari rahimahullahu ta'ala nínú tírà àwọn pàtàkì ni èyí tí a mọ̀ sí sharhu sunna bàbá yìí sọ nípa ọlá tó wà fún àwọn ìran Quraishi wọ́n wá lọ mú hadisi kan wá mẹ́yẹ̀ hadisi náà gùn díẹ̀ èyí tánàbí sallallahu alayhi wa alihi wa sallam tí wọ́n sọ pé olúwa ó sa Quraishi lẹ́sà nínú àwọn Lárúbáwá bákanáà lólúwa wá sa Hashim lẹ́sà nínú àwọn Quraishi lẹ́yìn náà olúwa sá Abdul lẹ́sà nínú àwọn ọmọ Muhammad lẹ́sà nínú àwọn ọmọ Abu Abdul Muttalib bẹ́ẹ̀ lólúwa sá àwọn tí ó mọ́ síwájú àwọn musulmi láyè kọ̀ọ̀kan lẹ́sà tẹwà kò sí tàbí ṣùgbọ́n ẹni ẹ̀sà ìmáàmù pé gbogbo ìmáàmù ní bàbá ṣùgbọ́n kìí ṣe gbogbo bàbá ní ìmáàmù gbogbo ẹnikẹ́ni tó bá ti jẹ́ ìmáàmù a fi bàbá sókọ rẹ bàbá wa ìmáàmù ṣùgbọ́n kìí ṣe gbogbo ẹni tó bá jẹ́ bàbá lámà pè ní kíní lámà pè ní ìmáàmù eléyìí jẹ́ ọlá èyí tọ́lọ́wọ́ bá tọ́ àpéjọ yìí wọ́n ní ti tàwọn imam sí ni àwọn tí ó jẹ́ imam náà wà mí ṣùgbọ́n àwọn tán fi sọrí ìjókòó yìí àwọn imam sí ni ó dájú pé ẹ̀sìn ẹyọ kan èyí tí olúwa fẹ́ gbà bó ṣe fi rinlẹ̀ tí ò ní gbà mí lẹ́yìn rẹ̀ mọ́ Islam ba ẹ̀sìn yẹn jẹ́ kọ́lápálá dé ààyè ìdarí ajẹ́kó gbẹ́nikẹ́ni tá bá bá níbi tó bá wà

alhamdulillah abi Allah fún àwọn tí wọ́n gbé tó yí kalẹ̀ àwọn muslim community ni lẹ́kí ń Abi Allah fún ọba tó ti ṣe wọ́n lẹ́ni tí ń ṣiṣẹ́ islam kó má jẹ́ kí ààyè yìí mọ́ àpadà sí aburú àti ẹnì kọ̀ọ̀kan wọn àwọn tó ti lọ nínú abẹ́ Olúwa kó bá ní foríjì wọn kó gbasẹ́ náà lọ́wọ́ àti ààyè ibi tí ẹnì kọ̀ọ̀kan wá wà eléyìí jẹ́ mímọ̀ rírì ẹ̀yin tí a wà ní àárín yín ìkejì ni pé ó dájú ipe tẹ bá gbọ́ pé ìlú tẹni tó fẹ́ sọ̀rọ̀ ti wá àwọn ará oko yẹn ibẹ̀ yẹn gbẹ́ kí lélé ìfẹ́ wá sọ fún wa ń bí ó ṣeéṣe kọ́ wá sórí ẹ̀mí bẹ̀ ṣùgbọ́n èèyàn ẹni ọ̀wọ̀ ńlá ẹ̀yin ẹni àbí ẹ̀yin olùdarí àwọn àlúmà nẹ́bì mo fẹ́ ká rántí nǹkankan wọ́n sọ ìtàn fún alákòókò kan wọ́n ní iléeṣẹ́ kan wà tó máa ń ṣe mútò iléeṣẹ́ yìí wọ́n wá ṣe ọkọ̀ kan téèyàn ò ṣe rí tí ò tí sí iléeṣẹ́ tó produce rí ẹ̀rẹ̀ gẹ́gẹ́ bá sí mọ̀ tó gbó iléeṣẹ́ ló máa ń fẹ́ ń tẹgbẹ́ ẹ̀yọ ṣùgbọ́n gbà tí wọ́n pa tí wọ́n manufacture mútò yìí tán wọ́n fẹ́ gbé mútò yìí jáde bọ́ síta bóyá gbà tí wọ́n ń ṣiṣẹ́ wọ́n gbàgbé measurement ẹnu ọ̀nà mútò yìí kọ̀ kò lè jáde bẹ̀wọ́n alẹ́nìkan tó jẹ́ pé bí layman níléeṣẹ́ yìí ó wá rí gbogbo báyẹn jí náà sí ń dára wọn láàrín pé àbí káwá yọ lẹ̀kùn ní tán dẹ̀ mọ́ye cost tí lẹ̀kùn yẹn máa jẹ́ tí wọ́n bá yọ àti bí ó ṣe dìfọ́ọ̀mù ilé iṣẹ́ ó wá ní ẹsà ọ̀gá mo lè mú mọ̀ràn wá ìkánú wá sọ pé ìwọ tó jẹ́ ẹnjìnà ní get out a kejì ó ní ẹsà ìmọ̀ràn mi lè jáde

mo bẹ olúwa ọba tó gbé sí ayé ìjì ayé ńlá ayé imam nǹkan tí a ma ń ṣe tí ìyẹn ma fi bọ́ àbí tí a fi ń jábọ́ ọlọ́ọ̀bọ́ mọ̀ bá àtàwà náà a nígbàgbé pé nǹkan tí wọ́n ní ká sọ̀rọ̀ bá tó mọ̀ọ̀dú tọ́pìkì tí wọ́n ní ká sọ̀rọ̀ bá òun náà ni prophetic <coughs> medicine wọ́n nínú ìwòye sí mi gbogbo ìgbà tán bá ti fún mi ní topic tó jọ báyìí mo máa fẹ́ ń ṣàtúnṣe rẹ̀ díẹ̀ ó sì nídìí tá bá pè ìtọ́jú èyí tí àwa mùsùlùmí jogún nínú ẹ̀sìn wa tá bá ní prophetic ó tọ́ ṣùgbọ́n tá bá fi pè ní prophetic a jẹ́ pé gbogbo nǹkan tá bá fẹ́ máa ṣe ń bẹ̀yẹn ó gbọ́dọ̀ jẹun taari àdínlẹ̀ fún min al-kitab wa sunnah ṣùgbọ́n tá bá pè ní ìlàjì ṣẹ́ràì ìtọ́jú tó bá ṣẹ̀rí àmú a jẹ́ ìpé nǹkan mí ó lè wọnú rẹ̀ lópin ìgbà tí ó bá ti jẹun tí Islam harọ́nà tí Islam ṣe léwọ̀ fúndélé kíkọ̀ ìyádá ká fún ọ̀rọ̀ mọ́ ilẹ̀ pé prophetic

fún délé pípé àkòrí ọ̀rọ̀ wa ní ìlàjì ṣẹ̀rẹ̀ ìtọ́jú tó bá ṣẹ̀rí àmù nínú wòye sí mi kò bá kún ju pípé ní prophetic lọ mi mọ̀ bọ́yọ̀rọ̀ mi nítumọ̀ tàbá wá pè ní ìlàjì ṣẹ̀rẹ̀ ìwòsàn tó ẹ̀sìn wa mú a ṣe pé yóò lè débi ká lo orógbó fi ṣe wòsàn ó lè padà débi lílo ataare lópin ìgbà tó jẹ́ pé èso ni mo rò fóyé a sì mọ̀ pé gbogbo àwọn nǹkan tó jẹ́ ìpìlẹ̀ ìwòsàn nínú súnnà ó wá láti bí èso ewé egbò àwọn ọ̀rọ̀ kan jẹ́ ọwá gẹ̀rí tó àjòjì sí wa nílẹ̀ Yorùbá ń bí káàfà súnà sọ̀rọ̀ àtàrí àjòjì ni àbí kìí ṣàjòjì kí ló fà tó fi jájòjì nítorí pé àwọn tó síwájú lòó àwọn tí wọ́n máa ń lòó sóyé àwọn tó ṣe pé wọ́n wà lórí ìlànà ẹ̀sìn kan tí Islam ò faramẹ́ni àbí ìkẹta fẹ́ gbéyẹ̀wò ni pé ìjẹ́ gbogbo nǹkan tánàbí bá àwọn èèyàn lórí rẹ̀ nígbà tó dé ṣe gbogbo àná lànàbí kọ̀dẹ̀ àgbéyẹ̀wò ni pé ṣe ẹ̀sìn wa lọ́wọ́ sí ká lórú nǹkan yìí gẹ́gẹ́ bá sí mọ́ ń gbọ́ lẹ́nu ẹ̀yìn imam wípé àmáyì tọ̀bán wíwé láwàní àwọn lárúbá tí ń wé síwájú kí Islam tó dé àbí ṣe ìgbà tánà bí dé ṣókọ̀ pé ká máa wò kálà mo sọ nípa pé tó bá jẹ́ pé à ń sọ nípa ìlàjì ṣẹ̀rẹ̀ rí a ṣe yí pé ọ̀rọ̀ yóò náwọ́ nẹsẹ̀ débi gbogbo àwọn kan tó tọ́ta lélo àwọn ohun tí ó takò náà ní gbogbo tó jẹ́ pé Islam ṣe ní haram láti pìlẹ̀ àbẹ́yẹ tó jẹ́ pé ìgbà mo ń bẹ olúwa kó ṣe àlékún tọ́sọ́nà fún wa wọ́n fi gbólóhùn rescue sí parí gbólóhùn yẹn bẹ́ẹ̀ ni wọ́n ní ohun tá ń pè ní ìtọ́jú èyí tá jogún látọ̀dọ̀ ànábì àti àwọn èyí tí Islam wa ò tako bí wọ́n ṣe jẹ́ ọ̀nà àbáyọ yányán sí ìṣòro tọmọ èèyàn ní tó jẹ́ ìpèníjà nínú ìṣẹ̀mí ayé kò sí èméjì pé àìlera àbí àmúdi àbí àìsàn nítorí pé àwọn orúkọ wọ̀nyí láwọn agbọn ilẹ̀ Yorùbá kálùkù ní bó ṣe máa ń lò àwọn máa ń kíra wa nílò ọ̀dọ̀ wa pé tí wọ́n bá travel tó bá dé tó wá dọjọ́ kejì ẹkú ìrìn àná ẹkú ààrẹ àná o ṣùgbọ́n láwọn ìlú bomi tó bá fi kíyàn pé ẹkú ààrẹ ah, ààrẹ báwo mi ò síkí jẹmọ̀ bẹ́ẹ̀ gbólóhùn yẹn àwọn gbólóhùn kan ni tó yàtọ̀ ọ̀tọ̀ ṣùgbọ́n tí wọ́n túra wọn ká sọ nípa pé àmúdi àbí ká pè ní àìsàn àbí ká ní ààrẹ àti gbogbo ìran gbólóhùn tí Yorùbá máa ń lò tí ń tọ́ka sí pé àlejò kan dé ó ń lé ti lọ tọ́rọ tá ń pè láìlera nìyẹn torí ó ń lé ní àlàáfíà nínú ara àlejò ní àìsàn jẹ́ gbogbo ẹnikẹ́ni tó bá gbàlejò èyí tá mọ̀ sí àìsàn àbí àìlera àbí àmúdì ó dájú pé kò sí nǹkan tó kù tí ó máa wá lẹ́yìn ìgbà tí àlàáfíà bá dé ló tó kù kó máa wá nǹkan míì lẹ́yìn ẹ̀ àdúà ẹni yẹn ti di àdúà ẹyọ kan ìkan nínú àwọn bàbá wa àgbàlagbà wọ́n ní tẹ́ bá ń tọ́jú àwọn alámùdí àbáwọn aláàrẹ̀ yìí wọ́n ní ẹ máa wòye o ṣé kìí ṣe pálá rẹ̀ ti dojúkọ̀nà ọ̀run tó ń lọ àbẹ́yì tó fẹ́ bá sẹ̀mí láyé ni àwa lọ́nà ọlá fi wòye wọ́n ní aláàrẹ̀ tẹ́ bá kó 1000 naira new note tẹ́ bá ń ká lẹ́gbẹ̀rẹ̀ tí máa ń pè ọ̀kan ti jábọ̀ ẹmú kò ní kú tí ó kù ṣùgbọ́n ìtọ́ bá jẹ́ ẹ̀ ń ó yẹn ń gbójú sàgbẹ́ kan fẹ́ fóra ó ní ó ti àdúrà gidi ló kù bí ó padà bá yín gbé láyé tí bàbá yìí mú wáyìí ọ̀dọ̀ ẹni tó wà ní orí bedsit àbí orí sickbed ẹ̀mí ó wá ń pè àwọn ọmọ ní ọ́fíìsì pé bóò ni ṣé wọ́n padà sanwó yẹn wọlé ẹ lọ bá pé mo ní kó sanwó wá o sọ́jà yẹn wọlé eléyàn síkì ní tọ́lọ̀n bá fẹ́ yóò gbádùn kò níbì kan ti ń lọ ṣùgbọ́n ẹni tẹ bá ti rí pé ẹrú ti kẹ̀yìndà yí ń lọ díẹ̀ díẹ̀ ni o abẹ́ olúwa wowó gbàtàbà máa sẹ̀mí lókè pẹ̀ àláfíà tó tó tó sẹ́kù ọlọ́run kó jogún ẹ̀ fún wa pàápàá jùlọ ẹ̀sìn ẹ̀sìn Islam ẹ̀sìn tó bùkátà àláfíà ni ẹ̀rí pé olúwa gbófin Ramadan lágbàtán yìí ó wà nínú òfin olúwa ipe ẹnikẹ́ni marido aw ala safarfa iddatu min ayyami ukhra ẹnikẹ́ni tó bá sàmúdínú yín àbówà nírìn àjò kó fi àwẹ́lẹ̀ torí pé àlàáfíà la máa fi ń sin lọ bẹ́ẹ̀ làwọn tó bá lọ sí iṣẹ́ hajj ìgbà tó lọ́wọ́ ń sọ̀rọ̀ nípa fífà irun fáwọn alálàájì olùwà ń sùnmọ́ fún ẹni tí àdà ọgbẹ́ kan àbí àìlera kan bá wà lórí tí ò lè fárún tó yé kó fílẹ̀ a mọ̀ pé Islam ẹ̀sìn kan ni tó tán papọ̀ mọ́ ká máa gbé lálàáfíà ẹ̀sìn kan ni tó sì bùkátà ká máa bẹ lálàáfíà bẹ́ẹ̀ sì ni ìpèníjà ńlá ni àìlera jẹ́ nínú ìṣẹ̀mí ayé ó ma ń bẹ nínú àwọn èèyàn ṣùgbọ́n kò wọ́pọ̀ àwọn èèyàn tó ṣe pé wọ́n ma sẹ̀mí wọn ò ní sick if Yorùbá bì ní fún pé gbogbo ẹni tó bá rí bẹ́ẹ̀ fún ọjọ́ tí sickness ẹ̀ bá dé ọlọ́njọ́ gbogbo ẹni bá bá ti lọ lọ yóò ara nípa pé àìlera olúwa máa fi ń ṣe àforíjí ẹ̀ṣẹ̀ fún ni tó fúnde léyìí a ní fi ailera kankan rí àìlera gẹ́gẹ́ bí àgbákò àbí àdánwò ńlá èyí tí ò sírú rẹ̀ náà àìrí àìlera bẹ́ẹ̀ nínú ẹ̀sìn wa yìí fúnde a máa bẹ olúwa gbogbo àwọn àìlera tí ó máa wá tá máa lo habbat sauda tá máa lo hilba tá máa lo àwọn díẹ̀díẹ̀ nínú àwọn nǹkan tí ó jẹ́ ìwòsàn wa tọ́lọ́ ọmọ mú kúrò àbótẹ̀ wá gátán pátápátá gẹ́gẹ́ bí dòktórí ṣe sọ fún al'imam asheikh ashafi'i afidahullah kọlọmọ bá mójútó wọn gẹ́gbọ́n fi sọ fún wa ń bí àbọ́bá bá dórí pé áka àyàtò rúkìyà kọlọ̀ mẹ́jẹ kójú bẹ́ẹ̀ lọ gbogbo àwọn àdánwò tó ma máa ṣẹlẹ̀ tí gbàgbọ́ mùsùlùmí ó ma sọnù ẹ̀tọ́wò rẹ̀ ó ma ṣe gbé òun náà ni ó tún sọnù sí àìsàn bẹ́ẹ̀ wà abẹ́ kójọ ọjà rẹ̀ kó ń bẹ̀ gbogbo àwọn ẹ̀yà tó ti wà lórí ìdùbúlẹ̀ rọ́ àìmúdí báyìí abẹ́ olúwa kó bá gbé ọ̀rọ̀ wọn fúyẹ́ kó bá fún ọlálàáfíà tó péye fúndélẹ̀ ẹ̀yin tẹ́ imam sí wa tẹ́ wà ní ọ̀ràn èèyàn ló fẹ́ jẹ́ lẹ́yìn lórí láti mọ̀ nípa ìtọ́jú tó bá ṣẹ̀ríyà ó fẹ́ dépò ọ̀ràn èèyàn tán kí ló fà torí pé gbogbo àwọn tó wà nírú ipò tẹ́ wà yìí lánàá gbogbo ni wọ́n jẹ́ kan èyí tí ìgbàgbọ́ fi ń sọnù máwọn èèyàn lọ́wọ́ ọ̀nà ìtọ́jú ìwá ìwòsàn jẹ́ kan even wọn àìrètì yẹn high ó wà nínú àwọn mùsùlùmí tó jẹ́ pé pátápátá ló jáde tọ́pù nínú Islam nítorí kó wáwòsàn ó wà jáde ti jáde pẹ̀lú nítorí àwọn

mi mọ ìmọ̀ tó tún tó bí tó ilmu tíì ká mọ̀ nípa bá ṣe tọ́jú àwọn ọmọdé kọ̀ọ̀kan alìmáàmù náà àwùzáyí àwọn sọ́nú ọ̀rọ̀ wọn pé àwọn tí wọ́n jẹ́ àwọn ahlul kitab wọ́n ti borí wa látara mímọ̀ nípa bá ṣe tọ́jú àwọn àmójì ẹ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí tó wá institution nítorí kó fẹ́ ṣe mẹ́sìn nítorí àwọn challenges tó bá pàdé tó wọ college of mercy ní muslim kí ọ̀pọ̀lọpọ̀ ń bá jáde fúndélé àbùkátà ká mójútó àwọn aspẹ́tì ìgbà pàápàá jùlọ àwọn eré àbítọ́kàn àwọn atajẹ́ imams gẹ́gẹ́ bí a sheikh mi ṣe sọ lẹ́ẹ̀kan dr wọ́n ní àwa ní ilẹ̀kùn mo rò pé báwọn ti sọ́kọ̀ ẹ̀mọ̀ mú wá bẹ̀rẹ̀ ilẹ̀kùn ní àwọn imam jẹ́ láàrin àwọn èèyàn sọ́lọ̀ tí àwọn imam tí wọ́n bá jẹ́ ẹni tí ọlọ́run bá bá wa rí dáadáa òun ló mú mi sàdá fún àwọn tó gbétò yí kalẹ̀ ètò yí kò yẹ kó jẹ́ pé Lagos State ń bí nìkan ló máa lọ wàláhì gbogbo imam sí wa padà sórí àwọn iṣẹ́ wọn imam èsẹ kẹmọ kó mọ kiri iṣẹ́ ẹ̀yìn kọ́ ní kẹmọ sìnkú káàkiri ṣùgbọ́n iṣẹ́ ẹ̀yìn ni tó yé kẹsì tọ́jú àwọn èèyàn kẹ gbogbo ìgbàgbọ́ wọn torí pé ajogun ilé látọ̀dà nẹ́bí ni tọ́jẹ́ máa ma lákọ̀ọ́kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn hadith ló kúnlẹ̀ àti àwọn azhar àwọn kẹta nẹ́bí prescribe fáwọn èèyàn tó ní àìlera ó wà nínú rẹ̀ tọ́jẹ́ wìkọ́yà ààbò sorry ó sì wà nínú rẹ̀ tọ́jẹ́ ìlàjì gẹ́gẹ́ ìdojúkọ àìlera abùkátà àwọn nǹkan wọ̀nyí kò sí tàbí ṣùgbọ́n pé báwo ni Islam ṣe jẹ́ solution sí gbogbo tí ń já sickness ọmọ èèyàn tí ó dẹ̀ sí ẹ̀sìn tó nírú rẹ̀ mọ́ ìdí rẹ̀ lélẹ̀ gbogbo tá ń pè ní ìtọ́jú lápapọ̀ lọ́dọ̀ àtàjẹ́ mùsùlùmí ọ̀nà mẹ́ta ló pín sí kò sí ẹ̀kẹrin ẹ̀ kọ̀dẹ̀ dínkù ní mẹ́ta alákọ̀ọ́kọ́ ó ní àwọn ìtọ́jú kẹta ń pè ní ìlàjí àtọ̀bẹ̀rí ṣíṣe ìwòsàn pẹ̀lú àwọn kan tó jẹ́ natural ẹlẹ́ẹ̀kejì ó náà ni ìlàjí ìlàhí ṣíṣe ìwòsàn pẹ̀lú pípẹ ọlọ́n tó yẹ lọ́wọ́ lórí ohun tágbára ká tó wà ẹlẹ́ẹ̀kẹta ni èyí tí wọ́n pè ní al-murakkab pípa tọ̀bìíyà papọ̀ mọ́ ìlàhíyà tí ó wá jẹ́ murakkab ìtọ́jú títí àwọn MMP àwọn modern medical practitioners àwọn tí wọ́n ohun tó dájú ni pé ìtọ́jú kan náà ni wọ́n ni àfigún àfiyẹpẹrẹ wọn gbogbo èèyàn ló máa ń gbé ibi tó bá wà ní ma ń gbé lárugẹ ẹlòmí ma ń fi rọ́ gbé lárugẹ àbódòdó ohun tó ní ń pẹ̀lú kálò drugs èyí tó bá tẹpọ̀ mọ́ operation ká la ibẹ̀ yẹn ká gé nǹkan kúrò nǹkan tí wọ́n lè dá sí ni ṣùgbọ́n ṣẹ̀ríà ìsìláàmù fún wa ní àwọn ìtọ́jú èyí tó ṣe pé ó múnádóko bákan náà ló kárí gbogbo ohun tí ń jẹ́ amrod àìlera gẹ́gẹ́ bá ṣe mọ̀ wípé a ní àwọn oríṣiríṣi àwọn nǹkan tá lè lò fáwọn àmújẹ ara bákan náà láláwọn nǹkan tá lè lò fún àwọn àmújẹ ìfojúrí àbí kí la fẹ́ ṣe báyìí o ọmọbìnrin tó sọ pé àfikún òun máa sùn lòun ní lálà tí wọ́n bá wọn láṣepọ̀ ṣe agbẹ̀yàn náà lọ sọ spítù àbí operation wo ni wọ́n ṣe fún tablet wo ni wọ́n lò gbogbo tí ń jẹ́ ìmọ̀ ní Islam respect gbogbo tí máa jẹ́ ìmọ̀ Islam respect yẹ ṣùgbọ́n nǹkan táwa kọ̀ ní káwọn tí wọ́n lọ sí College of Mercy tí wọ́n lọ kọ́ nípa orthodox tó yẹ kí wọ́n fojú yẹpẹrẹ àwọn ìtọ́jú sẹ̀ríyà ọjọ́ tó bá ṣẹlẹ̀ sí yín ẹ̀dàmà àbẹ̀ olúwa káburú ṣe yín o fúndélé ìwòsàn àwátá jẹ́ mùsùlùmí tó bá sẹ̀ríyà mu ọ̀nà mẹ́ta táwọn olùmọ̀ pín sí ni ó wà nínú àwọn àmúrọ̀d àwọn àmúdi tó jẹ́ pé ó ní àwọn ògùn tá lè lò sí tó jẹ́ àwọn ògùn tó jẹ́ natural tí Islam faramọ́ ó wá wà nínú wọn tó ṣe pé ọ̀rọ̀ kọjá Allahu kó wá bá dẹ̀sì ìgbà tí dọ́tọ̀ ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan tó mọ́ kàn ń gbé títóbi fọ́lọ́ nípa pé

bẹ́ẹ̀sì lámà pé kí a mọ́ dáòtí ààrẹ alébù ńlẹ̀ mo sọ fẹ́yìn ọ̀kan tó tréní lọ́dọ̀ ó ti parí fi kò ń gẹ́ iléeṣẹ́ ẹ̀jú tèmi lọ ṣùgbọ́n ó dé aspect kan kò ṣe rúkíá mọ́ tó bá ní rúkíá yóò sẹ̀ kéṣà ẹ̀kún àbò ń ló dé ah, ni ta

wáyé tó wá ń dáòtì ààrẹ tí ṣèfọ́nà dáòtì ààrẹ ṣe bọ́jọ́ tọ́lọ̀ ń sọ pé fàkúrújù mi nìha wà iná karọjí wà iná àlékalẹ̀ anẹ́tí ilẹ̀ yóò mi dì lẹ́yìn náà ló sàdọ́ àtọ́lọ̀ ń gbà ṣùgbọ́n tíọ́rì nìyẹn practical ni pé ìfinisẹ́ kò nge gẹ́ ọlọ́run òun ló ṣe pàtàkì ìfinisẹ́ kò ń gẹ́ ọlọ́run ló ṣe pàtàkì ọ̀nà kan nìyẹn láspẹ̀tì ọ̀nà tọ́jọ àtàjẹ́ mùsùlùmí ó sì dáájú ó ìfún ó mú iyì wá ó mú àpọ́nlé wá kéèyàn mọ̀ ní pẹ̀dàdà pàápàá jùlọ ẹni tàpé ní ìmá ìlú kan kéré sẹ́gbẹ́ ọ̀dọ̀ wa òru ọjọ́ kan wàhálà kan ṣẹlẹ̀ lú yẹn ẹni tó jẹ́ àfàgbà jù lú yẹn wọ́n ni problem wọ́n ni sorrow ẹni tó jẹ́ bí ẹni tó jẹ́ náìbì wọn ó try ó karúkíà fún ọkọ̀ níṣẹ́ rárá káàmù díẹ̀ wọ́n sáré lọ wá okùn tó fi dì màálù ní fi dé àfá àgbàlú wà láìláàbì wọ́n bọ́ndù wọn sínú mútò ohun tó ń jẹ́ ni pé ilẹ̀ ògbúdọ̀ wọn ní kúkúrú wọn gbé wọn wá sọ́dọ̀ tiwa mo pè ẹni tàjọ ń ṣiṣẹ́ Ustaz Aziz wọ́n á jí mi ní nǹkan bí 3:30 lóru ń o pé problem kan àwọn láwọn olè jáde ayé jáde ni o tọ́rọ àfà náà pẹ́ ní ibẹ́ iná sí jáfà pẹ̀lú ọgọ́lọ́ wọn jáde ní kúkúrú wọ́n ṣe rú kí Ọlọ́run bá fẹ́ nìyẹn lálàáfíà ẹ̀yìn ọ̀rẹ́ yẹn awáwádìí kí ló fà kí ló ṣẹlẹ̀ lẹ́yìn ọ̀rẹ́ bàbá ẹ̀wà ni wọ́n fún àwọn níṣẹ́kẹ̀ wọ́n ní káwọn sàṣẹ́yìn wọ́n dẹ̀ sọ pé káwọn ṣe sàrá báyìí báyìí káwọn tó bẹ̀rẹ̀ sẹ́yìn bákan náà tí nǹkan báyìí báyìí bá ṣẹlẹ̀ iṣẹ́ yẹn ló fà káwọn ti so òbúkọ dúdú kalẹ̀ torí pé ṣeéṣe kọ́ bá fà kán sáré lọ bí òbúkọ dúdú yẹn kún ó dúnbù rẹ̀ bàbá àlọ́ fẹ́ràn ara sọ bàbá wa ẹ̀ nídìí irú eléyìí

ibi tẹ bá wà tẹ bá rántí kẹ tẹ bá rẹ̀ ní wọ́n pé eh imam kí ni wọ́n yẹn tún bọ̀ ẹjẹ́ afúra o ọjọ́ tó bá ẹ̀kẹ́ rẹ̀ ní tẹ díjú pé ẹ fúra o kí ni yóò tí tán o bàbá ìnílọ àgbọ́rọ̀ fífẹ́ rẹ̀ ní ẹmú ló ti dàbẹ́ ẹ má tún padà síbẹ̀ ẹjọ́ torí ọlọ́run bàbá ha ó kọ́ ti bàjẹ́ ni ẹmú pé bàjẹ́ ó sẹ́ẹ̀fẹ́ bàjẹ́ ni o ẹ má padà bẹ́ẹ̀ mo fi lè náà ṣe àtẹ́síkírọ̀ fáwátá wà ń bí wọ́n ti sọ mọ́rọ̀ fún wa ìtí ni lójú lọ jẹ́ kún ọmọ lè máa mú kí ẹ̀dì wọ́n mú ẹmọ́jì wọ́n bẹ́ sọ́sá àrí wà lélé yìí kí ni máa ń àwọn ìmáàmù àná ẹlọ̀wóyé rúkíyá tí ìmáàmù náà Ahmad ibn Hanbal tí wọ́n ṣe ìmáàmù Ahlus-Sunnah wal Jamā'ah àbí bákanáà Sheikhul Islam iye rúkíyá tí wọ́n ṣe Ibn Qayyim al-Jawziyya gbogbo àwọn àyíma tó kọjá lọ iṣẹ́ wọn ni ṣíṣe wòsàn àwọn èèyàn tó ní wọ́n mọ̀ yí pé wà sí kùnrùngbẹ kọ̀rán lẹ́ o

eléyìn sọ ọmọ kí ò gbàṣẹ jẹ́ lélẹ́yìn fún ilé ohun tó dájú káwà má mọ̀ ní nípa ìtọ́jú àwọn ìwòsàn tó bá sẹ̀rí à èyàn wá bọ́ ń sì as imam ó ní máa mú ní ẹjọ́ torí ọlọ́run ẹ̀sánú kí ló dé mi tí ẹ̀ lè sọ mo ti lọ hospital àwọn èèyàn kọ̀m̀pílẹ̀ fún yíò mo ti lọ hospital ó sú mi lódì lára mi ó gbóná wa òjijì lójú mi ó pòrìfì gbogbo tẹ́sì láṣe àwọn èèyàn tó ti sọ́rọ̀ ẹ̀ fún mi ní jòkó yìí wọ́n ń ṣe èèyàn mẹ́ta mẹ́rin lẹ́nugbàtà débí mi mọ́ kókó kí máa ma sọ pé ẹgbọ́rọ̀ sí rí yàn lọ́wọ́ ẹ̀dùn ara wa ni ẹ̀dùn ara kí lẹ́ pé àfà etí ẹ̀dì ẹ̀dùn ara nígbọ́ sí ẹ̀dùn ara àti Kùránì jọ pàdé ṣùgbọ́n kí máa mú sọ pé fọkàn pẹ̀lú ògbó Ọlọ́run fọkàn rẹ̀ balẹ̀ kọ́kọ́ dágbàgbọ́ padà sọ́dọ̀ ọlọ́run pòun lólùwòsàn so ye ye sáré ká so gbọ́rọ̀ mi yé olóǹgbọ́ nísìn báyìí iṣẹ́ tó àṣẹ ni pé lọ gẹ́ẹ̀tì hàl tó fà mọ bú sómi kò mọ mú láàárọ̀ àti lálẹ́ lẹ́yìn ìgbà náà lọ́wọ́ òróró gbá òróró àwo zaitu som ẹ mọ̀ pé èèyàn dùn wí torí pé orí ìlànà rẹ ló wà ṣùgbọ́n mi máa sọ pé lọ́wọ́ ẹ̀dùn àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lẹ́kọ̀ọ́ ń bí o àwọn máàmù tí wọ́n máa ń dá aṣọ ojú eégún fáwọn èèyàn kún ọlọ́wà wá wọ́ sí ń bí àwọn ìmáàmù ti wa àwọn tó jẹ́ pé kódà tí ejò àbí àkekèé bá já ní jẹ tó yé ohun táwọn sọ ni pé káfí nǹkan yabẹ̀ kákan omi yọ̀ sí káka suratul fatiha sẹ́mọ̀ fàdí sí wà lórí eléyìí àhà ṣùgbọ́n mélòó wá láti lò ó èèyàn kan tẹ́mi náà bá gbélé ńgbà kan tàṣẹ ń gbọ́ súnà yìí díẹ̀ díẹ̀ ah, ọlọ́run fàfà ìsekò Jubril gbogbo àdúgbò wa gbogbo òkè súnà tákèké bá ti géèyàn kan jẹ ejò géjẹ wọ́n gbébọn tó bá ti dé yóò kan mi yọ sí yóò ka prayer sí ẹni wọ́n máa sùn lọ ni wàláhì láàdín kò bá sí lẹ́jọ́ kan wọ́n pa àfá sílẹ̀ àfá kékeré lè iná àfá oní ẹ̀ ọmọ tán la kékeré ẹjọ́ wá bá sí mọ́ kò sí mú ní lọ wọ́n ni ẹniyàn ni òkílẹ̀ ń fi sí rí ó ní òun fi nkankan sí wàláhì fún mọ̀bíláì fàtíà náà ni mo ń kà lẹ́yìn mo bá kán mi yọ̀ sí fàtíà èmi kà kọ́ ìyàtọ̀ ó ní bẹ̀rẹ̀ ah mo ní mọ̀jà parọ́ mo rò ó bẹ́ẹ̀ wà ah, ó lè ṣe àmọ̀dájú lẹ́yìn máa fi ń ṣe ìwòsàn ìlàáyí pẹ̀lú yẹ̀kí ẹ máa ṣerú kí àmì lọ oṣù kan oṣù kan àbọ̀ wàá sọ fún ọ náà

abùkátà a ti sọ fún wa pé ìtọ́jú nínú ṣẹ̀ríà akànmú ìwà rántí ní gbogbo ẹlẹ́mọ̀jú wá lọ ọ̀nà mẹ́ta ló pín sí èyí ta máa ń ṣe pẹ̀lú àwọn kan tó jẹ́ natural àwọn èyí ta máa ń ṣe pẹ̀lú kàkà nǹkan tí ṣẹ̀ríà gbà láàyè kò gbúdọ̀ jẹ́ ọ̀fọ̀ tóyé àwọn èyí ta máa ń ṣe pẹ̀lú kápa ìkéní àtèkejì papọ̀ alọ́mọ̀yá ọ̀kan tó ṣe show ọ̀sẹ̀ kan ó pè ní anti-devil show anti-devil show mo á bí pé ọjà ìtajọ́ ma ń lọ mítàjọ́ ma ń pàdé lọ́yọ̀ sí anti-devil show ó níbẹ̀ well well bet kí làwọn kẹta fi ṣe nǹkan yìí ó wá ní shazab akírokọrẹ̀ à gbogbo àwọn kan tó dákọjá àwọn kan tó lè jínú ilé ìkojú mo lábájọ́ àbájọ mo sáwọn táyán wọ́n mú kí wá pé Ìbàdàn mú tíra ẹ̀yìn ò yìí ni wọ́n pẹ́ kí àfáàsúnà mọ́ tọ́sẹ̀ tí ò tún ní mú nǹkankan wá tó wá ní òun ọ̀kan mọ́mọ̀ pa tó ń lò sí ẹ̀yìn èèyàn mo ní sọ léyìí tó pè ní anti devil cream yẹn láì wá bá ọ èmi náà ti gbóòórùn ẹ̀ mo lè sọ àwọn ọ́ẹ̀lì tó pàdé ń bẹ̀ gbogbo àwọn ọ́ẹ̀lì tá a mọ̀ pé máa ń kó jínù ní ìrira ẹ̀rí pé àdísí wọn èyí tá nábi sallallahu alaihi wa sallam tí wọ́n ní gbogbo ohun tó bá ti jẹ́ nǹkan tí ọmọ èèyàn nífẹ̀ẹ́ sí àwọn màlẹ́kà náà kọ́ wọ́n nífẹ̀ẹ́ sí so yé bẹ́ẹ̀ ni a ní àwọn kankan táwọn jínù kórìíra tàrí àwọn hadisi lórí rẹ̀ gẹ́gẹ́ bí zaitu habbatu sauda gẹ́gẹ́ bí zaitu seitun tó yẹ gẹ́gẹ́ bí sàfẹ́rẹ́ gẹ́gẹ́ bí misk tòrálàlì miski àti amba. mo ló dá mi lójú tí nǹkan mi bá fún márùn yìí bẹnu tó pè ní anti-devil oil ah ọlọ́gá mi ẹ̀dàkùn ẹjá máa jẹun náà ájọ jẹun yẹn ni tó dípá àwọn nǹkan yìí kan súnà ẹwà kó ọjọ́ kẹta rúkíyà fẹ́nikẹ́ni tó lóun lálàkálà ẹ̀rí pé àháìdì nǹkan kan báyìí orí ìlànà wa ọ zaitun habat sauda mo rí kan tó ní inú ọmọ ìyá wa yẹn ó ní ìwọ ẹ́ èmi ló lọ́nà ò pé àwọn èèyàn máa ń gbé wá sọ́dọ̀ ẹ̀ ó sọ àwọn sẹ̀lẹ́ ní máa ń bẹ́ẹ̀ mo ní ajẹ́ pé sẹ̀lẹ́ náà lọ sínú musnad imam ahmed kọlọ̀pá nípa bá náà bí ṣe kò ọbọ̀ náà ní bó ṣe fi ṣe òsà tí nǹkankan bá rú ọ lójú nípa ohun táwọn èèyàn ṣe pàápàá tó mọ̀ pé ní gbìyànjú níwọ̀n ọba béèrè ni nítorí pé a mọ̀ wípé àwọn ọ̀nà táwọn èèyàn gbé tọ́jú gbà lánàá tá ń bá lọ́dọ̀ àwọn imams kò dáa ṣùgbọ́n a dúpẹ́ pé èèyàn ti kúrò pàápàá Lagos Èkó sí ẹ̀ ń bí àbí bẹ́ẹ̀ ni bẹ́yìn ní náà àwọn kí o sí yẹn bí àwọn àmìrù níyì àwọn bá ìmáàmù ní ọlọ́nkọ́ bá lékún dáadáa àìgbàtẹ́yìn tẹ́ jẹ́ máàmù wa ẹ̀sẹ̀rù àbí kọ́kọ́ rú rẹ̀ a ma kó yìí nípa rẹ̀ ilé àwọn díẹ̀ nínú ìlàhíyà ìgbà tó bá jẹ́ pàkà nkankan a tún wá lo àwọn nǹkan tó jẹ́ nǹkan súnnà ìgbà tí a fẹ́ máa bọ̀ táwọn wò pé ká mú tírà díẹ̀ lọ́wọ́ mo padà sọ fún àwọn ọmọ pé yóò dàbí àfojúdi ká mọ mú tírà lọ ká mọ akókọ tí a fún pé ìmáàmù wa ẹni di tí àyè ìmáàmù wa ẹni di tí àyè ẹ̀yin lẹ́tún ka tírà fáwà bẹ̀ nínú àwọn ọ̀nà téèyàn lè àwọn tíra tó dákẹ́yàn nílọ gẹ́gẹ́ bí máa èyí tí yóò rí àǹfà nínú rẹ̀ ìkànlélé àṣàbún alìjẹ̀bí annabi sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ láàrin tí wọ́n pè ní murshidu almualliji dalilu mualliji àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn tí a fẹ́ pé àwọn àfáà súnà ni wọ́n kọ́ àwọn ìtọ́jú tó dájú èyí tí ò mú wa láà nígbù tó pọ́nyàn lé tí wọ́n bá báyàn mẹ́ tó ṣe wípé yes iṣẹ́ táwà fún àmá ń ṣe lélẹ̀ tọ́jẹ́ ti súnà ó ṣe pàtàkì ká gẹ́tì àwọn tíráì káàdẹ̀ tíráì bẹ́ẹ̀ ni tíbù firdaus òun sáfàní tó pọ̀ àwọn àmúrọ́dì ni tíra ilé yẹn tọ́jú tíbù firdaus àmúrọ́dì ńlá lòun tọ́jú èyí ta fẹ́ lọ sórí rẹ̀ nígbẹ̀yìn nígbà nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n bá lọ lẹ́ẹ̀kan àdọ́kítọ̀ wa wọ́n sàlàyé fún wa nípa pé gbogbo èèyàn pátá tó jẹ́ onítọ́jú láyé symptoms la máa ń tọ́jú gbogbo èèyàn tó jẹ́ onítọ́jú láyé symptoms la máa ń ṣe kíní la máa ń tọ́jú kí la ń pè ní symptoms tẹ́lẹ̀tẹ́lẹ̀ ara mi ìgbóná ẹ̀fọ́rí kìí yọ mí lẹ́nu sàdédé lára bẹ̀rẹ̀ sí ní gbóná lẹ̀fọ́rí yọ ẹnìkan lẹ́nu ó wá bá wa ẹmọ̀ kóhun tá béèrè ní pé àwọn àmúdi kékeré nìyẹn a interrogate ẹni a béèrè ọ̀rọ̀ lẹ́nu ẹ̀ báwo ló ń ṣe ẹ́ mo rò pé yóò sọ pé ó ń ṣe mí báyìí ó ń ṣe mí báyìí ó ń ṣe mí báyìí láti bẹ̀rẹ̀ láti gẹ́ẹ̀sì pé ó súnmọ́ kó jẹ́ pé bó ṣe ló ń ṣe ẹ́ yìí malaria lónìí nígbà tá bá ti mọ àwọn àmì èyí tí àwọn àmúrọ̀dà àwọn àmúdìpọ̀ kan máa ń gbé wá ó súnmọ́ bó ṣe ló ń ṣe èyí kó jẹ́ pé appendix lóní ó súnmọ́ bó ṣe ló ń ṣe èyí kó jẹ́ pé typhoid lóní eléyẹn nípa bíbéèrè ó dájú kéèyàn mọ̀ nípa yẹn ẹnìkan wá wọ́n kọ̀m̀plé irú ẹ̀ àwa fún lóògùn ara gbígbóná lọ orí fífọ́ lọ ó wá padà wá bí késo ti gbádùn olóhun ìgbádùn a ní sórí tún fún ẹni olórí òfò mímọ́ jẹ́ a ṣe fátásán ẹ ẹka kí thermometer bọ̀ lábẹ́yá láti wo kí ni temperature rẹ̀ ọ̀nọ́mà kí ló tó lókù ó lòdòdó orí fífọ́ tí mo ní fọ́ mi lọ ara rí o ti lọ òtútù ò mú mi mọ́ ara mi ò gbóná mọ́ ti ń ṣe ọgbà yìí torí pé science ta fi mọ̀ pé ògbádùn ti ṣe kíní ó ti lọ ó ti lọ gbogbo nítọ́jú láyé àwọn àmì tí àìlera gbé wá òun la máa ń tọ́jú ìpìlẹ̀ tọ́jú ni kéèyàn kọ́kọ́ béèrè lọ́wọ́ ẹni tó ní òun ní àìlera ẹni tó sì fẹ́ tọ́jú kìí kánjú ìmọ̀ lè má sọ̀rọ̀ débi àwọn nǹkan kan ibi tí ó ti gbádùn nìyẹn èèyàn kan wá bá mi láìpẹ́ yìí ó complain kankan fún mi mo á ní kó dákẹ́ kó máa sọ̀rọ̀ mọ́ mo ní máa bí ọ ní nǹkan márùn tó bá sàbò sí ààrẹ o èsì tó mọ̀ fún mi ni pé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ó ló mo ló dájú pé tó bá sùn lálẹ́ o máa ń jílẹ̀ inú mọ̀ bí ẹ́ bí kò má sọ̀rọ̀ sí yẹn ó mo ló dájú pé o máa ní ẹ̀fọ́rí gidi ó ní wà láì bẹ́ẹ̀ ni mo ní jáfì yóò kulẹ̀ ó gbúdọ̀ máa sọ pé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ah ó ní ẹ̀dá dọ́kọ̀ kí ní wà lò báyìí ẹ̀mí rẹ̀ ti wà convince pé ohun tí mo ti lè mọ̀ o tẹ́nì yìí bá fún mi ní oògùn tọ́lọ̀ ń bá fẹ́ yóò ṣe kíni yóò ṣiṣẹ́ ìlàjì tọ́jú lélẹ̀ nínú ohun tá torí sí sọ fẹ́ nìyẹn pó ń ṣe ẹ báyìí ó ti wí ní àti ẹ̀ ẹ̀yẹn wo àwọn tó ń lọ sọ́dọ̀ àwọn aláyẹ̀wò yẹn nínú ọ̀rọ̀ mẹ́rin táláyẹ̀wò sọ ẹyọ̀kan lòdodo aláyẹ̀wò máa fẹ́ ọ̀kan rí yẹn fún pé ronú sí dáadáa hmm, ronú sí mo ṣe sọ yẹn lọ̀rọ̀ rí ẹ̀ yóò pé yóò tẹ̀ rí bẹ́ẹ̀ ìgbà tẹ́ ti sọ́ta kọ́kọ́ńkọ́ tó rí bẹ́ẹ̀ ó ti wí ní ẹ̀ fúndélé agbúdọ̀ mọ̀ nípa àwọn àmì tí àìlera kọ̀kan máa mú wá torí máa ń tọ́ni sọ́nà lọ síbi oògùn wo o fẹ́ lò ẹ pé nínú àwọn papers ta máa ń lò láwọn exams gẹ́gẹ́ bí WAEC àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ní kéèyàn ka kíni question carefully àbí ìbéèrè yẹn kà dáadáa tó bá ti gbọ́ béèrè yé ìlàjì ní fún dáhùn mọ́rọ̀ pẹ́yẹ́ torí kó má mọ̀ tí wọ́n ẹgan kó mọ̀ pé mi mọ̀ yìí kò ní ṣe kó fàskò ṣòfò wá lọ sórí omi tó ṣe kíní tó mọ̀ kéèyàn farabalẹ̀ gbọ́ sorry kéèyàn farabalẹ̀ gbọ́ complain ẹni tó wá lọ́jì complain fún yàn ó máa ń mú tọ́sọ́nà ìlàjì wá lórí kéèyàn mọ̀ pé nǹkan yìí ló ń ṣẹ ni bákanáà òun ni pé ó wá kan kí ní amánàtà ilmiya amánàtà ilmiya ni pé mo mọ̀ nípa àtọ́jú jẹ̀dí tó dá mi lójú mo mọ̀ nípa ìtọ́jú ikọ́ tó dá lójú mo mọ̀ nípa ìtọ́jú malaria tó dá mi lójú ṣùgbọ́n mi mọ̀ nípa appendix mi mọ̀ anything tó relate mọ́ ọ̀rọ̀ ania tó bá gbé wá bá mi mo rò kóyé amánàtà ilmiya nìyẹn ah, mi mẹ́lẹ̀ torí pé gbogbo nǹkan kọ́ léèyàn mọ̀tá tó bá jẹ́ pé ẹnìkan wà tá sọ pé gbogbo nǹkan ló ni wáì tí rú lútin suit tí wọ́n tún rìn lọ sí abroad àbí wọ́n ni ó pẹ̀ ní àmánàtì ibi ta mọ́ ni báyìí olùwásí ni wala bihi m'a dásà lé ohun tí ìmọ̀ ẹ̀ ò sí fún ẹ inú mi dádùn pẹ̀lú ọ̀rọ̀ tí dókítà sọ èèyàn kì í kọ́ ìmọ̀ta èèyàn máa ń sún síwájú ni gbogbo fíìdì tó bá wà àwátá jẹ́ mùsùlùmí àbùkátà kọmọ foro wa sẹ́yìn wà máa sún síwájú day in day out láti mọ kọ́ sí lọ́dà tó mọ̀ jẹ́ lọ èèyàn máa ń láwọn èèyàn tí wọ́n jẹ́ bí consultant fún èèyàn tó wà ní outside country láwọn èèyàn tí wọ́n bá pàdé lórí net alọ́gbọ́ọ̀rọ̀ ọrú wọn tí a máa ń kọ́ntáàkì wọn mo ní kéèsì báyìí wọ́n sàlàyé ẹ̀ fún yàn ilé ó jẹ́ kẹ́yàn lè máa lékún ilé ọwà bí kí ni máa ń bí o máa ń bí kẹ́yàn ní sàjáà yóò bí kẹ́yàn ya akí níbi kàtẹ́yàn ṣe ọ dájú tó gbogbo doctors tó bá mọ́ṣẹ́ tí ò bá ní akíkú ẹ̀rì pẹ́sẹ̀ ò níyè mọ́ lọ́wọ́ ṣùgbọ́n dókítà tó mọṣẹ́ tó wá inú ẹni tó mọṣẹ́ tó lákín yóò kan ẹ̀rọ ọmọ bàá ní pé ó mọṣẹ́ bí fúndẹ̀lé ìbẹ̀rẹ̀ ohun tó máa ń fa kẹ́yàn ẹ̀yà kí mímọ̀ nípa nǹkan ni kò sí èméjì mímọ̀ nípa nǹkan ó máa ń fa kẹ́yàn ẹ̀yà kí fúndẹ̀lé ilẹ̀ náà wá nùkan àwọn ó kéré tán kí àmà tó tó márùn lórí àmójìkà kí ló fà tó fi rí bẹ́ẹ̀ torí wàláhì bá ṣe wà yí àdámọ̀wà papọ̀ àdámọ̀wà papọ̀ àsírí ti sọ wà lọ́wọ́ nípa pé ọ̀rọ̀ genotype ọmọ ń kọ́ sí ẹ̀ ogun tẹ́ fún àwọn tó pé b positive ni wọ́n ní tó yé ó tún bá àwọn a positive lọ tẹ bá lò fún àtọ́jẹ́ negative ó lè mọ́ fún iná ìtíjà tọ́dá ilé náà wà lára ẹ̀kọ́ tó gbọ́dọ̀ yíyàn tẹ́yàn bá mọ ogun kan péré nípa àmúdì kan ó ti wá lò fún èèyàn mẹ́ta mẹ́rin ó ṣiṣẹ́ so mọ̀ kó ma sọ pé kò sí àbí ọjọ́ tó bá bẹ́ni tí àdámà tí ò pàdé kò bá wọn mú tó bá bá pàdé ológun rẹ̀ ó di èké lórí ìtọ́jú èyàn máa ń ní ànító àtàníṣẹ́kù mo rò pé èyàn ká pè mí nínú àwọn lectures wa a ti pẹ́lẹ̀ ní tí ń ṣe dáwà ṣùgbọ́n kí mọ́ ṣe lecture nípa ìlàjì ó wọ́n lẹ́nu lọ́lọ́ ilẹ́ṣẹ̀ rí pé àwọn èèyàn náà ni wọ́n dẹ̀ ń béèrè fún if not no ká ma sọ̀rọ̀ ẹ̀sìn lọ ọjọ́ tọ́rọ̀ bá débẹ̀ ká ma yàbẹ̀ ṣùgbọ́n dàbí pé àṣírí tú lẹ́nu lọ́lọ́ yìí náà pàásírí yẹn túgẹ̀ torí gbogbo lectures tàtún nílẹ̀ táwọn ti gbé ọ̀rọ̀ ìlàjì kalẹ̀ tàfẹ́ tàtún ní lọ́jọ́ wájú sí kìí ṣe márùn mẹ́fà a mọ nǹkan míì ṣe àìṣe wọ́n o èèyàn kan lọ ń lecture wa nípa diabetes ó ní mo sọ̀rọ̀ nípa àwọn oils kan sóyé ó níbi táwọn ti wá oils yẹn nílùú àwọn kò sí mọ́ báà fẹ́ oil yẹn mo ní kò ẹjẹ́ kí n júwe pàdà fún ó nínú ọ́ìlì yẹn gẹ́gẹ́ lẹ́ni ti bílò tó ṣiṣẹ́ tẹ́bẹ̀ mìíràn mojú sẹ́mọ́ ọ́ìlì tẹ́lẹ̀ wọ́n láwọn ọmọ ẹ̀ẹ́ ẹjá tún sọ mí ìgbà tí ń sẹ́yọ kan ma fún wọn ní prescription mi ti ma tá mọ̀ nípa rú àwọn kan báyìí a ń gbé pamọ́ àwọn ọmọ ìyá wọ́n tún ààrẹ tó ń wò láìfù báyìí nínú àtàjọ wà nínú board ní Ọ̀yọ́ state wallahi mo ní àwọn ọmọ ìyá tán wà tàjọ board tán sọ fún mi pé gbogbo àwọn treatment tó há ìyẹn I should not say it out again mo wá nínú mo mọ̀ pẹ́yìn mọ̀ jù mí lọ bẹ̀tẹ̀ pamọ́ ókè ẹwọ́ kèfèrí defiduana. Wana ó sì ìwé kan tó pè ní where there is no doctor ó wò pé ṣáwọn tí ò bá rí doctor sí kí wọ́n kú ní ó wá mú àwọn ìtọ́jú wá home remedy ẹmọ̀ inú inú ìwé ẹni mo ti gé ni tí wọ́n bá ń sọ̀rọ̀ tí kọ́ wá gbé bó tọ́mtọ́m kò ní balance bẹ́ẹ̀ tí ó bá balance lójú ẹsẹ̀ kọ́ bẹ fún lómi mú yóò máa àfún só ní kó tó balance ṣùgbọ́n ẹjọ́ láìyọ̀ instantly ni inú wé David wọ́n àmọ́ ti rí kèfèrí ni bẹ̀ tó wò kó tí mọ mọ̀ yìí tí wọ́n bá kún sí ó kú pẹ̀lú mi ni àwọn ọ̀gọ̀rọ̀ èèyàn dẹ̀ wà lódodo mo ní lódodo ni mo ní àwọn èèyàn tó jẹ́ pé wọ́n lè wá patronize mi tí máa jẹun láti bí wíwá wọn bẹ̀mú tún gbúdọ̀ fi sẹ́yìn sàánú mi mọ́ya àwọn èèyàn kan ti béèrè bá lè rí àwọn èèyàn tó náà tó wà documentary ẹjọ́ ẹni ìwé kan ẹjọ́ ẹsẹ bá ayé èmi ò ń ṣe wá sí lórí ọ̀rọ̀ yẹn ti tẹ́lẹ̀ mo ń fi yẹn jẹun ní dáwà pẹ̀lú ògbó ọlọ́run nínú ọ̀rọ̀ interview tí àwọn oní prẹ́sì ṣe fún mi mẹ́rẹ́nsì wọ́n ní kí ló dé tí àwọn oògùn prophetic message àtàwọn ọ́ẹ̀sì yẹn tó sàǹfàní yẹn kí ló dé tí wọ́n sí lórí bá bá ṣe lè wọ chemist ara ẹ ní oògùn mo wá níbẹ̀ awareness bákaná demand àbí àwọn ọ̀nà tí kìníyàn tó wá ń gbà tó yé very cost ṣé tó bá délẹ̀ tán tí ò bá jẹ́ pé àwọn ọ̀rá wa ní Misra táwọn ti jí àwọn tí wọ́n ti ẹmọ̀ pé Misra ti pẹ́ níbi ìtọ́jú ti pẹ́ tó àwọn ti ṣe iṣẹ́ yẹn kalẹ̀ mo léèyàn kan níbẹ̀yẹn is now Dr. Assis lọ́dọ̀ wa níbẹ̀yẹn ìgbà tó fẹ́ gba master rẹ̀ ní chemistry òróró clove ló fẹ́ yọ with cold press method ó gbéṣẹ̀ láti poli ìṣàkí lọ́dọ̀ wa gbé lọ sí LAUTECH lọ́dọ̀ ẹni tó supervisor ẹ̀ from there ó lọ ra clove so yẹ wọ́n extract ẹ̀ ní stage 1 wọ́n gbé lọ sí Sókótó kó lè jẹ́ cold press method at the end of the day ìgbà tí ó parí gbogbo ohun tó lóun náà lé 250,000 ìgbà tí ó wálé pẹ̀lú oil kò pé 300 million. báwọn náà ṣe fẹ́ tàn ẹ̀ tẹ́ fi jáde bẹ gbogbo àwọn nǹkan táwọn ní tán fi extract nǹkan ní cold press method ó ti wà ní outside the country just kankan rà and then wọ́n bí mímẹ̀ yẹn náà ṣáà láwọn tí wọ́n mọ̀ ń pẹ̀ ní a ní wọn yapa ṣùgbọ́n gbogbo ohun tó ń jẹ́ ọ̀rọ̀ academy wa ó parí sí classroom níbi gbogbo àwọn tó ṣe chemistry àwọn tó ṣe botany gbogbo wọn wọn ò produce nǹkan ọ̀pẹ́ fún wa báyìí tàbí fi sàfàníta tó bá kọ pépà tó ga tó lè wọ́n fẹ́ fi gboyè tó bá fi gboyè tán ibi tó jẹ́ra sí nìyàn ìmọ̀ níbi láfá ìdá tí ò mọ́ àǹfààní wá fún wa abùkátà káwọn èèyàn implement ẹ̀ from there pẹ̀lú ògbó ọlọ́run gbogbo ẹnu láti sọ ti sọ fún wa ẹ net ariwo tí kálùkùn pa ní pé back to alternative therapy torí àwọn tablet tá ń lò injection everything aburú tó ń kọ́sù lọ́jọ́ wájú ju dáadáa tó mú wá pìlẹ̀ lọ ọ̀gọ̀rọ̀ àwọn àmúdí ńlá èyí tó jẹ́ pé ń dẹ́rù àwọn elétò ìlera lágbàáyé ọ̀pọ̀ ajógún wọn láti bí àwọn kan tá ń lò ní àtúntà ń jẹ àwọn kan tá ń kọ̀nsùn ó sì dáká gbé lálàáfíà owó ní kọ́ntrí kọ̀ọ̀kan tó ń run lórí ọ̀rọ̀ health ó ju owó tàà fi ń gbáyé lọ láwọn aspect ìbòmí ìdí ni ta fi bùkátà rọ nǹkan wọ̀nyí ká mọ̀ nípa àwọn àmúdi kéékèèké gẹ́gẹ́ bí mo ní malaria ẹni tó bá ní malaria mo ní ó kéré tẹ́kẹ́ ẹmú gùnbí mẹ́ta bí torí pé àdámọ̀ wá ń kọ́ ẹn tó bá ní malaria inú àwọn sáyìn rẹ̀ tá mọ̀ àkọ́kọ́ ní kó mọ́ rẹ̀ yàn bákanákan láìkà àti máa mú mi àmàbẹ́ àrí lẹ́yìn yẹn edit kí temperature yẹn kó ráìsọ̀ àbí eléyìí jẹ́ náà sáyìn tẹni tó ní malaria mẹ́rin orí fọ́yàn tí ò ní mú ara ríro dání tí ó sì ní mú ara mi gbóná dání kò ní mọ́ tutù dání irú ilé wọn pè ní headache tó bá jẹ́ pé orí ẹ̀gbẹ́ kan ni kò ń ṣe gbogbo general wọ́n pè ní migraine àbí orí túlu ọ̀nà táwọn èèyàn fi ń tọ́jú ẹ́ńjẹ yóò lọ tẹ́lómi bá wọ mọ́tò tó bá travel orí ó bẹ̀rẹ̀ sí ní fọ́ gbogbo àwọn ilé ohun tó nìdí náà ni ìmáàmù wa ti sọ ẹ̀ kí o relax bomi sára lọ́sùn tó bá jí tọ́lọ̀ bá fẹ́ yóò lọ tí ò bá wá lọ wá gbégbèsẹ̀ gbogbo alamọ̀ èso táǹkẹ́ ní èso habat sauda black seed tó dàbí ọmọ ọ̀run lábáì àbí ọmọ ewé dúráì àbí kò dájú kó gbogbo alamọ̀ ẹ̀ mo rí pé ẹ̀yin kan sọ pa mọ̀ àwátá alákùnmọ́ kéré sáwọn tí ó sọ náà òun wọ́n pè ní habbat sauda èso yẹn ẹ jẹ́ tó ní ethic kó jẹ ohun tí ìka mẹ́ta lè bù báyìí kó má pọ̀ jù ohun tí ìka mẹ́ta lè bù báyìí iye tó bá rí kó jẹ bu ohun tó pọ̀ díẹ̀ nínú èso kásọ̀ yẹn jẹ́ tí ò bá ju pépà yìí lọ aṣọ tí ò ju pépà yìí lọ kí wọ́n bú sáàrin ẹ̀ kí wọ́n fóòdì ẹ̀ báyìí ẹ̀rí pèsò yẹn máa yọ síbí àbí kí wọ́n dí lókùn kó le kí wọ́n fi sọ kẹwàá fọwọ́ gbó kó gbóná ẹ wá fi ẹ̀yìn aṣọ yẹn símú kẹfà báyìí kẹfà instantly ẹ̀fọ́rí ọlọ́ni pẹ̀lú bọ́lọ́ kódàbọ́ jẹ́ orí túlù malaria òun ni mo sọ fún mo fi yà síbi ohun a ní kìíní kan tá ń pè ní haltufa apple cider vinegar water àbí haltufa ẹni tó bá ní malaria torí iṣẹ́ tó ń ṣe pọ̀ pẹ̀lú gbọ́lọ̀ kó mọ bu two spoon sínú a glass cup of water glass cup kẹ́niyàn mú tán láàárọ̀ kó ṣe bẹ́ẹ̀ lọ́sàn kó ṣe bẹ́ẹ̀ lálẹ́ ìwọ náà mọ̀ pé antimalaria tẹ́ ń lọ ra actm fansida àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò ń sọjọ́ kan ní malaria rẹ̀ ń lọ pòròpóyé ẹ mọ̀ pé complete dose fún malaria how many days three days bẹ́ẹ̀ náà ni tó bá local tó fà láti fi tọ́jú malaria tó yẹjọ́ mẹ́ta ni lódodo tó bá lò lákọ̀ọ́kọ́ lọ́pọ̀lọpọ̀ gbà àkọ́kọ́ yẹn náà ni ó ti rí pé ọ̀pọ̀lọpọ̀ àláfíà ti dé díẹ̀ ló kù but má stop ẹ̀ kó fi wọjọ́ mẹ́ta kò dá mi lójú pàwọn ọmọ ìyá mi gbọ́ bákan náà nínú ogun malaria mi òun ni hilba fenugreek seed èyàn lọ sí powder a ma wá bù a spoon sínú a glass cup of water a wá boil ẹ̀ tó hó lẹ́yìn náà a fi oyin díẹ̀ sí tàbá mú bẹ̀rún ma ṣiṣẹ́ bẹ̀ta fi oyin díẹ̀ sí kó fi lè ṣe mú tó rọ ma dàbí ọ̀rọ̀ ńlá kẹ́yàn mú gbogbo ẹ̀ta pátápátá ọ̀nà tí mo gbé lẹ́yìn ẹgbà yẹn malaria ni mo ní ká fi tọ́jú àbí ẹni tó bá ní ìsétọ̀ tí a máa tó ń pè ní ìsétọ̀ àwọn tó máa ń kọ̀sì ẹ̀pọ̀ STD máa ń kọ́ sí ẹ̀ ó lè jẹ́ prostate náà sóyé ẹn tó bá ní ṣètò ọ̀tẹ́ bá tọ́jú ẹ̀gbà ọ̀nà kẹ́ mọ́ ṣe hólíbà fún kọ́ mọ́ mú kó dẹ̀ mọ́ mú mi gbígbóná lẹ́yìn 30 minutes tó mú tán ìṣètò yóò clear inshallah wọ́n láwọn gbọ́miyé ẹmà ohun tá ń pè ní venugric seed òun náà ń pè ní hólíbà a ní hilba oil a ní hilba powder látara síìdì náà gbogbo ẹ̀ ti wá síìdì yẹn la máa lọ tó máa kúnná a bu èsùn rẹ̀ èsùn tí ó ga sókè ní o a máa bu sínú a glass cup of water a wá máa ṣe é tó máa hó kò ṣe pé yóò jìnà ó kàn hó tó bá ti hó a fi oyin bóyá bí a àbí half spoon sí a wà mú tán ní gbígbóná yẹn fún malaria pẹ̀lú ògbọ́lọ́ àkọ́kọ́ yẹn ìyàtọ̀ ti dé a tún repeat ẹ̀ lẹ́ẹ̀kejì lálẹ́ yóò jẹ́ àárọ̀ alẹ́ òun tí ẹ̀ for four to five days ẹni tó bá wá ní ìsétọ̀ the same mo ṣe sọ yẹn náà tẹba tún lo fẹ̀lú greek fún seed pẹ̀lú ògbò ọlọ́run ẹni ó gbádùn ẹ wá rí àwọn seeds yẹn wọ́n pọ̀ a ní àwọn seeds èyí tí wọ́n gbìn nínú àwọn yìí òun sábà yellow kọ́lọ̀ wọn máa fẹ́ jẹ́ bí eh, light green báyìí wọn ò strong tó èyí tó wá torí bí ilẹ̀ tó bá gbin venugric sí bá ṣe gbóná tó bẹ́ẹ̀ lè so èyàn ṣe máa strong tó wọn ò strong tó àwọn èyí tó wá láti Misra àti Maka Sudan láwọn ibi tílẹ̀ gbóná gan wọn ì strong tó wọn ó mìkí ta bá fẹ́ lò ta fẹ́ rí èsì dáadáa kó jẹ́ pàwọn èyí tó wá láti ibi tí ilẹ̀ wọn ti gbóná bákan náà nínú nǹkan tí mo tún wò pé bóyá ká sọ nípa ẹ̀ wọ́n ló ti tó nínú àwọn amurad èyí tó jẹ́ ohun tó súnmọ́ wa tó sábà máa ń ṣẹlẹ̀ sí wa òun ni typhoid typhoid fifa. ẹmọ̀ kóhùn tún lágbára ju malaria lọ àbí ọ̀gọ̀rọ̀ èèyàn lónìí máa ń ní wọ́n ń pè ní ibà jẹfunjẹfun nítorí pé ó máa ń jẹ́ kí ìfun perforate àbí tún aṣọ operation fẹ́lómi tó lè bábẹ̀ lọ nínú àwọn kan tí Ọlọ́run ní kó dájú fún typhoid fever mo ti sọ bẹ̀tọ̀ ọ̀nà tí mo gbà sọ ọ̀tọ̀ nìkan tí mo fi treat bẹ̀tọ̀ òun náà ni ó dá fún typhoid gan oníkàlọ́ tọ́jú ewé bẹ̀ta ń pè ní oyọ ewédú òun náà ló yọ ewédú bákan náà ká lọ tọ́jú ọsàn wẹ́wẹ́ tàmà sí láì ká lọ tọ́jú ewé kan tó ń pè ní ẹ̀yìn ẹ̀yìn kí lẹ́ pé ẹ̀rí páwọn yẹ ti gbọ́ dáadáa náà ẹ̀yìn olébé ẹ̀yìn olébé yẹn àwá ní jẹ́ kóhun pọ̀ tó yọ ẹjọ́ pọ̀sàn ìwọ́ yẹn pọ̀ bó bá ṣe wù yí sí ó mọ́ vitamin C gidi lọ́sàn wẹ́wẹ́ immunity máa strong ẹ̀sì tí mọ́ ó yọ́ ń ti ẹ̀nà mi ẹ̀ mi á lè kí ẹ blend ẹ̀ kó mú lásán ẹ ti mọ iṣẹ́ rẹ̀ àbí ẹ gbọ́ rí subhanallah ṣẹ́rí àwọn nǹkan tí Ọlọ́run dámọ́ wa níbi táàjọ ń gbélẹ̀ environment wa ń bí ó dá láti fi tọ́jú àmúdí wa ó tètè máa ń gbọ́wòsàn ju àwọn nǹkan tó wá látòkèrè lọ torí pàjọ ń gbé pẹ̀lú wọn ni ṣùgbọ́n ẹ jẹ́ jẹ́ àwọn nǹkan tó jẹ́ natural gbogbo àwọn ẹ̀wà tẹ́ ń rà lọ́jà yẹn tí ò ní kòkòrò tó mọ́ yẹn poison bẹ́ẹ̀ tọ́dá iná máa sọ fi ẹ̀tíná pàtí náà ni ò séjó sí kòkòrò mẹ́ o tí kòkòrò fi débẹ̀ yẹn ló fi jámọ̀ fẹ́yìn gan tẹ́ ń jẹ́ ikúmbọ̀ aṣẹ́ṣẹ́ ń gbọ́ yìí ni bákan gbogbo wa ra banana lọ́jà àbí pẹ́nápù náà bí irú àwọn pẹ́nápù yẹn kọ́ ní wọ́n pè pẹ́nápù tẹ̀lé róre mẹ́ọ̀ tí wọ́n bá fẹ́ jẹ àwọn fruit kíyàn lọ síbi wọ́n ti wà fresh wọ́n ti kó àwọn pẹ́nápù eléyìí sínú mútò láti Ondo láti jàrún ló ti ń bọ̀ òun ti pa ó tún dọ́jà ń bí the same thing ó wá ràn wá jẹ wà á yà gbẹ́gbẹ́ yìí kò sóore tó fẹ́ ṣe fún wa tí wọ́n bá fẹ́ mọ oore tó wà lára carrot kẹ́yàn lọ sí Zaria wọ́n ṣe ẹ̀wà fún ẹ fresh báyìí try kó jẹ́ ó mọ̀ kó gùn ojú tó tó carrots àwọn nǹkan tó jẹ́ fresh ó dájú fún wa láti máa jẹ yóò jẹ ká sẹ̀mí tó gùn tí Ọlọ́run bá fẹ́ bákan náà alálàáfíà gan ẹjá padà sórí ibi tá ń lọ ọ̀rọ̀ typhoid là ń bá lọ ewédú kí lẹ́ ọsàn wẹ́wẹ́ àtẹ̀yẹlebe ya salam wọ́n ní ewé dú lásán àwọn èèyàn kan bẹ tí omi tó ma ń wá lára wọn tán bá báyàwó lásìkò kéré gan àwọn èèyàn kan bẹ tó ṣe yí pé kò péye lórí èyí tí wọ́n sọ pé nìyàn ní oligospamia àwọn èèyàn kan bẹ kò tí ẹ̀ sí nǹkan kan bẹ asospamia mọ́rọ̀ pẹ́yẹ́ ewédú tí òun ń ṣe èyí tó wọ́n fó gbogbo wọn ò fi kẹ́míkà sí o ìwọ́n ló gbìn lẹ́ǹkúnlé ẹ̀ mọ́rọ̀ pẹ́yẹ́ kíyàn wá jà kó blẹ́ndì ẹ̀ pátápátá kíyàn máa mú tí ọlọ́run bá kọ́dá pé kó ṣiṣẹ́ tí ọlọ́run bá kọ́dá pé kíyàn lásìpọ̀ pẹ̀lú ìyàwó ẹ̀ lẹ́ẹ̀kan ọmọ ìyapa ọ tọ́lọ̀ ń bá fẹ́ ọmọ ìyapa ọ ẹ má fi ẹni tí ṣe ìtọ́ sọ pé kẹ́ ẹfì no no no no rọ́ yẹn kẹ́ blend ẹ̀ kó mú ọmọ ìyapa ń ṣàlẹ̀ bóyá ti rẹ́ni tó fẹ́ bíbèjì ní àrí ẹ try ẹ̀ wọ́n kà mọ̀ pé wá ní ìmáàmù bàbá àbèjì lẹ́ẹ̀mẹ́ta ẹ̀ sódíọ̀mù ni yọ̀ ó dà bẹ́ẹ̀ ẹ má fi sí ródájú tó bá jẹ́ pẹ̀fẹ́ lò fún ti spam yẹn sóyé ẹ má fi sí kó jẹ́ rọ́ rẹ̀ gẹ́gẹ́ ìfàtọ̀ tí a bá fẹ́ fi nǹkankan ti kó fó yí díẹ̀ bẹ́ẹ̀ bákanáà nù kan tí mo fẹ́ ká sọ mo ti sọ ti ti tágbọ̀dì yẹn tán àbí a máa ṣe ní o a máa gé àwọn ọ̀sán ó máa jẹ́ àwọn ètò dúdú o èyàn láìmù yẹn àwọn ètò ti pọ́n tó yẹ́lò dáadáa yẹn ká pọ̀ tí wọ́n sí méjì méjì ká kó wọn sínú port tó yẹ ká gé ó yọ yẹn ká gé ìdí ẹ̀ kúò ká kó lórí ẹ̀ púpọ̀ dáadáa lẹ́yìn náà ká wá ẹ̀yìn olebe òun ò ní pọ̀ lọ títí àpolè lórí ẹ̀rì pé òun ewé tí ẹ̀ strong a wá bomi sí ká wá ṣe gan kó hó gidi gan eléyìí báyìí pẹ̀lú ògbó ọlọ́run ó ṣiṣẹ́ fún typhoid gidi mo fẹ́ ká gbọ́ mi yé ó ṣiṣẹ́ fún ibà burúkú kan tá à ń pè ní cerebral malaria bẹ́ẹ̀ ó zẹkùn lázá fífà wàláhì láàbí mo rò pé gbọ́ mi bó ṣe hepatitis bẹ́ẹ̀ni ilé ti jẹ́ bákan náà inú àwọn nǹkan ta kan lásìkò yìí o ni pé ọ̀gọ̀rọ̀ nǹkan tà ti sọpọlọpọ ọkùnrin inú mi dùn pé àwọn umu òun ò ti júmọ́ gbogbo bí ta bá lọ ta bá ti sọ̀rọ̀ pé ustaz ẹjọ́ ẹgbà wá o kí lẹ fẹ́ káwọn ọkọ wa máa lò tí wọ́n fi jẹ́wọ́ ọkùnrin nínú ilé tó bá ní kẹ́ jẹ́wọ́ ọkùnrin ó ti yí àrí kìí ṣe kó kọjá ọkùnrin kó lè nà ìyàwó kọ́ o kí ole lè sọ pé abú jazakumullahu khayran ẹ gbọ́ rí pómìnì mọ́ sọ bẹ́ẹ̀ alhamdulillah nínú àwọn kan lè lò tọ́lọ̀ ma ń lò sábàbí tí olúwa bá fẹ́ torí pé eléyìí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá ń ti kó bá wa gan ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá ó ti kó bá wa gan bẹ̀tọ́rọ̀ bá wá rí ó kò ń kún ṣe pé àmàlà ní mú òrí jẹ́ ńlẹ̀ wọn tó fi ní kó mọ́ bọ̀ wá lọ́dọ̀ wa àbí aṣọkọ́ ni ò ríwọ̀ túnmọ̀ nǹkan kan ń bẹ táwa lẹ́tọ̀ láti ṣe fún èèwọ̀ ní kẹ́lòmí ṣe fún nílé wọn mo róbìnrin tó sọ mi mi rí túnmọ̀ pé mo lọ lé ọkọ mi ìgbà tí yẹn pé gbẹ́nà lọ́wọ́ orí túnmọ̀ kí ni màmá ẹ fọ̀rọ̀ wọ́n fi gbogbo sọ̀rọ̀ ó ti yé ó ní gbogbo gbà àfún pé ó rẹ̀ mi jọ torí ọlọ́run kí ní ẹ̀họ́ dá ṣe bí mo ti fún ẹlẹ́tì ẹ̀mí kó lọ gbó ni mo fẹ́ jẹ́ ní tó bá dẹ̀lù ṣe sì náà yóò jẹ̀bi ọlọ́run yóò jẹ̀bi èèyàn ọ̀rẹ́ wa kan fẹ́yàwó lórí mẹ́rin mú ní hey wọ́n fi kíní yìí tó lè mọ́jẹ́ agbọ́n tí ò dá lẹ́yìn rẹ̀ ó fine ó sì dákẹ́ sí ni

torí pé àwọn èèyàn kan máa sọ̀rọ̀ pé ìwọ yìí o ń gbé àwọn kan láti jọ yìí o fẹ́ méjì o ṣe gbá nǹkan mi kù lẹ́yìn tàbá fẹ́ méjì tán nǹkan mi kù lẹ́yìn tàbá fẹ́ mẹ́ta tán aburú ò gbọ́dọ̀ ṣẹlẹ̀ lẹ́yìn tí ìyàwó bá pé mẹ́rin kí ní ń fàjà ẹbí wọn ẹbàbú àbú ẹ sọ̀rọ̀ kí ń sọ̀rọ̀ báwo ó fẹ́ tú mi láṣìírí ni mo wí fún wọn kó tó di pé wọ́n fẹ́yàwó ó wá ṣe tẹ́ǹsì ẹ̀yìn ń romí kìní kan ṣẹlẹ̀ complain jójúmọ́ fúndẹ̀lẹ̀ ẹjọ́ torí ọlọ́run ẹjá mójú táàrin yìí ilé wo ní dàrú o ah, ah, kìní kan wà nítòsí báyìí mo ti sọ fọ́pọ̀lọpọ̀ èèyàn àwọn èèyàn máa ń fojú kéré ẹ̀ ó dá gán fún ọkọ ìyàwó ó ní side effect o bẹ́ẹ̀ ni anyhow tẹ́ bá lọ sọ́spítù tí wọ́n rí pé malaria rẹ̀ chloroquine ló yẹ ká fún CQ but yóò react ṣe wọn nítorí ẹ̀fún kí ni wọ́n wà fikún bó náà ṣe rí nìyẹn ṣe rí ewédú tí mo sọ̀rọ̀ bá ọsàn wẹ́wẹ́ àti ẹ̀yìn olébé tí mo sọ wà láyò ní side effect side effect rẹ̀ ni pé tẹ bá fi tọ́jú ẹlòmí fún malaria malaria ó lọ yáwó ṣùgbọ́n kò ní ororun ṣùgbọ́n bẹ́ẹ̀ náà lélé tí mo fẹ́ sọ ì orógbó ọgọ́rọ̀ ma ní ọmọ ọ̀rẹ́ ọkọ ìyàwó lórógbó jíjẹ kí a máa jẹ ọkọ̀ ọ̀kan lójoojúmọ́ kó wá jẹ́ àwọn ètí ròyìn wọn pé kó má jáwọn kínkíní yẹn àwọn ètò gbóra yẹn ó ṣiṣẹ́ fún tán pè ní quick ejaculation ó ṣiṣẹ́ fún àwọn sẹ̀ẹ̀kan sùn mo rò pa mọ̀ túnmọ̀ sẹ́kán ṣe lọ àbí ó ṣiṣẹ́ fún gidi pẹ̀lú ògbó ọlọ́ ṣùgbọ́n ó lè dín oorun wa kù tàbá jẹ́ dáyé kan oorun wa ó lè kó jẹ́ pé bí 6 hours láwọn fi sùn tẹ́lẹ̀ ó lè pé bá ti 2-3 hours ojú ọ̀dà side effect rẹ̀ tó bá rí bẹ́ẹ̀ ń kọ́ òun náà lóògùn àbà ó lóògùn òun náà ní fi neutralize ẹ wọ́n lọ́jọ́ mi ti lọ kí sọ ah, Tí a bá jẹ orógbó, ya tí ẹ ṣe pé jẹ orógbó náà, ni tá ń pè insomnia, inability to sleep, èèyàn àbíyàn sunrun díẹ̀ ó máa jí padà mo ti sọ àwọn alámà kátà fìlọ̀kẹ́ ti síhìrò tí ò bá ti jẹ́ ti síhìrò bọ́yọ́ jẹ́ pé a lògùn kan lórí sọ́tìsì so yẹ àbí àmọ̀rọ̀dì kan la tọ́jú tán láàrọ̀ oorun sùn mọ́ àwọn nǹkan ta lè ṣe pọ̀ alákọ̀ọ́kọ́ ẹlẹ́mọ̀mọ̀ eléyìí náà kẹ́nìyàn máa try lójú orange lẹ́yìn ọmọ inú ẹ̀ kó yọ sọ́nù kí ní tinú ẹ̀yẹn kó jẹ́sì ẹ̀tà rẹ̀ èyí ó sun pẹ̀lú ògbú ọlọ́ ìdí ni tó fi jẹ́ pó ń ṣiṣẹ́ ó máa mú bp wálẹ̀ pẹ́tọ́kọ́ lẹ́kọ̀ọ́yìn ọmọ ọsàn olóyin orange bẹ́ẹ̀ni pẹ̀lú dúró báyìí ma lọ sórí nǹkankan daria àbí dysentery ẹmà lọ́dọ̀ Yorùbá àwọn ọmọ yàtọ̀ ẹ̀ daria àti dysentery nǹkankan náà lọ́dọ̀ Yorùbá jẹ̀dí náà ni àmúdi bí ogún ni Yorùbá ń pè ní jẹ̀dí tó bá ń húkọ́ ikọ́ rẹ̀ yìí ikọ́ jẹ̀dí ni ẹni tó ń yàgbé olómi ń kọ́ ẹni tó ń yàgbé oníkún àà gbogbo eléyìn àmúdí ọ̀tọ̀ọ̀tọ̀ ní wọ́n náà dysentery ní gbé oníkún diarrhea ní gbé olómi constipation ní kígbẹ́lé ìtọ́jú wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ní àwọn problem ta ní nìyẹn láti bí ìtọ́jú ìpìlẹ̀ differentiate láàrin àmúdí kan sí kejì ẹni tó bá ń yàgbẹ́ torí léyìí nǹkan táwọn èèyàn ń control ti ní wàláhì àìmọ́yé àwà lọ sí tó àfá ọmọ èèyàn gbẹ̀yìn ò stop ìyàgbẹ́ lọ ní ẹsànúwà ẹnìkan lólóhun wá bí èso albert sauda black seed àti yogurt kò jù bẹ́ẹ̀ lọ salamu alaikum abakasiro anenza asitiro abo baale السلام عليكم يا شيخ وفيكم بارك الله يا شيخ سلام عليكم